ìròyìn tí mo mú wá sí etí ìgbọ́ yín lánàá nípa ọmọ ọdún méjì tí iná jó pa nínú ilé ohun tí mò ń gbọ́ ohun tí mo tún gbọ́ sí ni wípé ọmọ yìí àtòun àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ méjì ni wọ́n wà nínú yàrá àwọn oníná mọ̀nàmọ́ná àwọn yẹn múná lọ kò síná ìyá ọmọ wà nú oyún àná ló ṣẹlẹ̀ o ọjọ́ Jímọ̀ lánàá ló ṣẹlẹ̀ ọmọ ìyá wà nú oyún àwọn oníná àwọn yẹn múná lọ. ọmọ méjì tó jẹ́ àwọn ẹ̀gbọ́n ọmọ ọdún méjì yìí wọ́n wà nù ilé yẹn. ìyá wa tan àbẹ́là sínú ilé ó jáde ó lọ ṣe nǹkan kan ń ta. àbẹ́là ó ran nǹkan nǹkan tó ran nǹkan ilé gbaná ọ̀rọ̀ wá di bó lọ yà nígbà tí àwọn èèyàn rí ná oníkálukú ń sá nínú ilé ní òpópónà òkóǹkó ojúlé kẹrin ní ìkọ̀tún òun ni tí mò ń wí òun ló ti ṣẹlẹ̀ ojúlé kẹrin níkọ̀tún iná ti bẹ̀rẹ̀ sí ní jó iná ti jó ìkan nínú àwọn ọmọ yẹn pa ìyẹn ọmọ ọdún méjì ẹ̀gbọ́n ọmọ yẹn iná jó òun náà ṣùgbọ́n nígbà tí àwọn tó máa ṣe ìrànlọ́wọ́ àwọn tó wá ràn wọ́n lọ́wọ́ nígbà tó máa fi dé àwọn panápaná. No, wọ́n yọ ẹ̀gbọ́n ọmọ wọ́n ti gbé e lọ ilé ìwòsàn ìyá wà nú oyún o nígbà tó rí ohun tó ṣẹlẹ̀ òṣùbù ó dákú wọ́n gbé òun náà lọ ilé ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí ilé ìwòsàn nìyá wà ẹ̀yin èèyàn wa ìkìlọ̀ ìkìlọ̀ ṣẹ̀rí tẹ́ ẹ bá máa tan àbẹ́là ẹ tàn án sínú àwo pẹrẹsẹ ẹ tan àbẹ́là sínú àwo tọ́ngànran kí ẹ wá bu omi sínú àwo yẹn ẹ gbé àbẹ́là yín tó wà ní inú àwo pẹ̀lú omi tí mo ní kẹ́ ẹ bù sí yẹn ẹ gbé síbi tí ẹ rí wípé kò lè ran aṣọ ẹ jẹ́ kí àwo yẹn fẹ̀ dáadáa kó jẹ́ àwo olójú fífẹ̀ tí àbẹ́là yẹn bá ṣubú kó jẹ́ wípé á gba inú àwo yẹn kò ní ṣubú síta. Si ẹ wo eléyìí tẹ́ ẹ bá ní irú eléyìí lọ́wọ́ tẹ́ ẹ bá tan àbẹ́là sí irin ni ṣe rí ìsàlẹ̀ yìí yíká ẹ̀ ẹ lè bu omi sí tí àbẹ́là yẹn tó bá jábọ́ ara ẹ̀ ó lè kan omi yẹn ṣùgbọ́n eléyìí ní ihò tó jìn sínú díẹ̀ sí tó jẹ́ pé tẹ́ ẹ bá ki àbẹ́là bọ inú ẹ̀ àbẹ́là yẹn á sì dé ibí yìí á dúró dáadáa kẹ́ ẹ wá gbé síbi tí ò sí aṣọ ẹ má gbé súnmọ́ ibùsùn ibùsùn yín ẹ tún lè ní eléyìí kẹ́ ẹ tan àbẹ́là yín sínú eléyìí kẹ́ ẹ wá gbé sínú àwo tọ̀ǹgànràn olójú fífẹ̀ kẹ́ ẹ sì máa kí àwọn ọmọ yín nílọ̀ èmi tiẹ̀ ń sọ wípé kàkà kí ẹ tan àbẹ́là ẹ tan àtùpà ẹ tan àtùpà tẹ́ ẹ bá sì máa tan àtùpà yín kẹ́ ẹ rí dájú wípé kàròsíìnì tẹ́ ẹ lọ rà kì í ṣe àwọn èyí tó máa gbé iná tó máa di làw ẹ rí wípé gbogbo ẹ gbogbo ẹ kí Elédùmarè kó ṣàánú wa ni kí Elédùmarè kó ṣàánú wa ní orílẹ̀-èdè wa kí Elédùmarè kó ràn wá lọ́wọ́ kí Elédùmarè kó fún wa ní èèyàn kan tó jẹ́ wípé a yí ìgbésí ayé àwọn èèyàn wa padà oríṣiríṣi ogun ló wà nílé ayé yìí ogun àwọn ẹbí wà ogun àwọn ọ̀rẹ́ wà ogun àwọn ọ̀tá wà ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ ogun wọn wà ogun aláròkà ogun yẹn wà ogun oríṣiríṣi okùn ilé ayé ogun àwọn ẹ̀gbọ́n wà ogun àwọn àbúrò wà àwọn yẹn ogun ìdílé ogun ìrandíran ìyẹn wà ogun oríṣiríṣi òun ló kúnlé ayé yìí ṣe rí ogun tó burú jù tó ń ja èèyàn òun ni ogun orílẹ̀-èdè ogun orílẹ̀-èdè òun ló burú jù tó ń já èèyàn kì í ṣe irú ogun abẹ́lé tá a jà o kì í ṣe yẹn o torí nǹkan kan ló dé ogun abẹ́lé yẹn ogun orílẹ̀-èdè nígbà tó yẹ kí àwọn tó yẹ kí ó ṣe ẹ̀tọ́ tọkọ̀ tí wọn ò ṣe ẹ̀tọ́ nígbà tó yẹ kí àwọn tó yẹ kó ṣe ètò tí wọ́n kọ̀ tí wọn ò ṣe ètò irú ogun yẹn òun ló fa ogun abẹ́lé ojú kòkòrò tara mi ni mo mọ̀ owó Abacha wọ́n sì ń gbà dìsìn ṣe bá Abacha nìyẹn Abacha ni wọ́n ni wọ́n ń ranjú mọ́ ló ń pariwo ẹ̀ látijọ́ yìí ìwọ ẹ̀yin tó kù ńkọ́ ẹ̀yin tó kù ńkọ́ tẹ́ ẹ ṣèjọba wa sẹ́yìn àti ẹ̀yin tẹ́ ẹ wà níjọba lọ́wọ́lọ́wọ́ ìwọ tó o mọra ẹ wípé o wà lára àwọn ogun orílẹ̀-èdè tó ń ja àwọn ọmọ wa lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ogun yẹn irú ogun bẹ́ẹ̀ òun ló pa ọmọ ọdún méjì yẹn bẹ́ẹ̀ yẹn òun ló pa ọmọ yẹn ọmọ ọdún méjì yẹn àìmọye àwọn ọmọ ló ti kú lórí ọ̀rọ̀ ológundé ogun orílẹ̀-èdè ogun inú orílẹ̀-èdè ogun yẹn ló wá dé ibi ogun abẹ́lé àwọn olè àwọn olójú kòkòrò tí ó yẹ kí wọ́n ṣe ètò tí wọn ò ṣe ètò tó wá di ogun mọ́ wa lọ́wọ́ tó yẹ kán ṣẹ̀tọ́ tí wọn ò ṣẹ̀tọ́ ẹ wo iye àwọn ọmọ tó kú nílẹ̀ yíbò nígbà tó tiẹ̀ dé àsìkò kan wọ́n ní kán má gbé oúnjẹ lọ síbẹ̀ mọ́ wípé ẹ̀ ń bá àyàn jà ẹ̀ tún ń fún lóúnjẹ ebi wá bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ kókó àwọn ọmọ kéékèèké àwọn aláboyún ebi ń pa wọn kú lára àwọn ọmọ wa ń bí àwọn yẹn náà lọ ń jagun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tó yẹ kí wọ́n ṣe e, nǹkan gidi sílùú ogun ni wọ́n lọ jà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìlú wa èyí tó yẹ ká dẹ̀ fi kọ́gbọ́n bẹ́ẹ̀ akọ̀ a ò kọ́gbọ́n a ò kọ́gbọ́n mo tiẹ̀ gbọ́ wípé àwọn kan wà tí wọ́n ń kó ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ wọ́n ń kó wọlé wọ́n ń pé àwọn yẹn náà inú wọn ò dùn sí wípé kìlú yẹn ò níná àbá tèmi tiẹ̀ mú wá ni wípé ká mú gbogbo wáyà tí a ta sílùú ká kúkú fa gbogbo ẹ̀ tú pátápátá ká wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní mọ bá a ṣe máa tú ọ̀rọ̀ iná wa yìí torí bó ṣe ń lọ yìí èmi ò rò pé ó lójútùú kọ́lọ̀ ń jẹ́ kó lè lójútùú ni ogun inú orílẹ̀-èdè ẹ̀yin èèyàn wa ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín tẹ́ ẹ bá máa tan àbẹ́là ẹ ṣọ́ra ẹ ṣọ́ra yín tẹ́ ẹ bá máa tan ẹ̀rọ amúnáwá alùpùpù yẹn ẹ ṣọ́ra yín kí Elédùmarè kó ṣọ́ yín kó sì ṣọ́ èmi náà kó ṣọ́ yín tìdílé tìdílé tẹ̀bí kó ṣọ́ yín ti ti ti àwọn ọmọ tí ò mọ nǹkan kan tó mọ ọwọ́ tí ò mẹsẹ̀ tí wọ́n ń jẹ ìyà ogun inú abẹ́lé kó sì ṣọ́ èmi náà adéyínká lórúkọ mi èmi lọ́mọ akínwándé ajọ́ngọ́lọ́ ọkùnrin ṣẹ̀kẹ̀rẹ̀ elédùnmarè elédùnmarè ni bàbá mi ọba kíkàkàrìn kàkàrìn kàkàkà ọba rìn kàkàkà bíi kí gbogbo ilẹ̀ kò fọ́ sí wẹ́wẹ́